mọ́ ló láàjì ní ọgbọ́n ògbé. akí àwọn ṣe ikọ̀ asalaamu aleykum wa rahmatullahi wa barakatu. wa alaikum assalam wa rahmatullahi wa barakatu kí sheikh ahsanullah aleykum a kí n káàbọ̀ sórí radio lagos 107.5 FM seven point five fm tiwantiwa. barakallahu fikum. amina ya allah sheikh níwọ̀n bá ìṣojú ìṣẹ́jú ta ni a fẹ́ gbọ́ àgbọ́yé tó yẹ kòrò lórí ọ̀rọ̀ àlàáìn ojúkójú ni a ti máa ń gbọ́ tipẹ́ kí ni Islam sọ lórí ẹ̀ ojúkójú. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi wa man wala ikhwata al-iman assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. wa alaikum assalam wa rahmatullahi wa barakatuh adúpẹ́ fún ọlọ́run bá wa ọba tí ó ṣe wá ní mùsùlùmí òdodo tó wọ́n fi wá sínú àwọn tí wọ́n wá mọ̀ nípa ẹ̀sìn nítorí Ànábì sallallahu alaihi wasallam ní ma yuridillahu wa pátá a gbọ́dọ̀ wá ààyè láti lọ lè kọ láti súnmọ́ àwọn àfẹ́sìn tí wọ́n mọ tí wọ́n sọ tí wọ́n sì ní ẹ̀rí sí ìgbẹ̀gbẹ̀ tẹ́sí wọn ọ̀dá sí ara rẹ̀ náà ni àlàáyìn àlàáyìn tí wọ́n ń pè bẹ́ẹ̀ náà ni ojú ojú àwọn olùfọ́ wa wọ́n ní àrùsùlù sallallahu alaihi wasallam ànábì fi bí ẹ̀múlẹ̀ fún wa yí pé ojú ń bẹ àrùsùlù sallallahu alaihi wasallam wọ́n ní ojú wà ànábì ní yàn wíwúyàn tí wọ́n wúyàn yẹn yọ lápá lára ẹni tí wọ́n wò tọ́lọ́mọ fẹ́ wọ̀lọ́wọ́ ká náà ṣe ń sá abẹ́kọ̀ kọ́dàr anábì ní tọ́wá dé pé kankan bá máa ń gbọ́wájú kádàrá ni ibi tí ojú sáré dé láti lápá lára èèyàn sábà kátó láàyè ojú ọba gbàwájú kádàrá àmọ́ kò sì gbàwájú ẹ̀ nítorí pé ẹni tí ó ṣẹlẹ̀ sẹ́ni yẹn nígbà tó dúró tán ó ti wà nù kádàrá rẹ̀ tó yọ ṣẹlẹ̀ ojú wa jẹ́ sábàbí ẹ̀ ẹni tọ́lọ̀ ní yóò kó pẹ̀lú accident ọlọ́run ti kádàrà pé yóò kú àmọ́ accident yẹn ló jẹ́ sábàbí ikú ẹ̀ ẹ̀tọ́ náà ti kádàrà pé yóò kú pẹ̀lú nírúurú ó ti wà náà kọ́lé ọlọ́run èyí nírúurú yẹn ló jẹ́ sábàbí ẹ̀tọ́ náà ti kádàrà pé yóò kú ẹ̀tọ́ náà wá fi ojú sí sábàbí ojú ọmọ jẹ́ sábàbí fún àmọ́ kádàrà ó gbà wájú ojú ọlọ́run mọ́ kàkọ́ àkọọ́lẹ̀ bú kọ́lọ́mọdé ọ̀sẹ̀ mẹ́nìkọ̀ọ́ àdẹ́gbọ́n Muhammad sallallahu alaihi wasallam ànábì ní akṣàrù man yamutu min ummati ba'da qada'i Allahi wa qadarihi bil ayn ànábì ní tó bá ti gbẹ̀yà yé ọ̀pọ̀lọpọ̀ ikú táwọn àjọ mi tí wọ́n máa kú jùlọ lẹ́yìn àkọọ́lẹ̀ Ọlọ́run pé ba'da qada'i Allahi wa qadarihi lẹ́yìn àkọọ́lẹ̀ Ọlọ́run tọ́lọ́ ti kọ́lẹ̀ pé lágbájọ́ kú jọba yìí ànábì ní bil ayn sábàbí rẹ̀ sábàbí ọ̀pọ̀lọpọ̀ okú ọ̀wọ̀ọ̀wọ́ fáwọn àjọ mi nígbẹ̀yà yé ànábì ní ojú náà máa ti sábàbí wọ́n wòyàn láàárọ̀ kò sì ní dalẹ̀ pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run ìtumọ̀ ẹni pé ọlọ́run ti ká dàrẹ́ pé yóò kún tó yẹ àmọ́ ojú lọ jẹ́ sábà fi kú rẹ̀ bóun ló ṣe jẹ́ sábà fi kú rẹ̀ òun náà ní pé àwọn àlìkànnú àwọn ni wọ́n wọlé sí la láti ara ẹni tí ó wò ó ọkọ̀ wa lọ lè lọ lọ́rùn àbí wọ́n náà nìkan wọ́n sápa ojú fasọya tí wọ́n sọ yẹ etí ojú fàyàjà sọlọ gbogbo wa ká lọ lè ká lè dúnímà àlùmọ̀ àwùrẹ́ àti ká sì gbà fún wà ọlọ́run sọ nínú suratul qalam Quran sixty eight eh, aya fifty one ọlọ́run ni wa yakadu alladhina kafaru ọlọ́run ní àwọn kẹfẹ̀rí ìwọ Muhammad wa yakadu alladhina kafaru la yuslikunaka bi absarihim ọlọ́run bá ní díẹ̀ lókù wọ́n fẹ́ fojú wọn làwọn mọ́lẹ̀ tán bí absarihim bọ́sọ̀rọ̀ ojú ní gẹ́bẹ̀ lamma sami'u dhikra nígbà tí wọ́n gbọ́tọ̀ ka Kùránì tó ń ọlọ́run ìbínú àtọkàn wọn wọ́n fẹ́ rálì jànúṣẹ́

alhassad eh, òun náà ni ìlara àlàáhìn alhassid eh, ẹni tí ó bá ti lára orí tọ́lọ̀ ń ṣe fún yàn yóò wòyàn tó bá ti wá wòyàn kí ni wọ́n máa wá ṣẹlẹ̀ lẹ́yìn náà òun náà ni pé idha tafakkara al'ainu fi sharri nahwa al-ma'in ẹni tí ó ń wòyàn tó rí orí lára yàn yóò máa ronú kó yàn ó bàjẹ́ yakhudhu minhu sahm eh, wọn ni ọ̀fà kan jáde ọ̀fà táyà ìfojú rí وتتلقفه الأرواح الشيطانية الحاضرة àwọn àlùjànnú burúkú àwọn tí wọ́n fẹ́ bá tọmọ ànábì Ádámù jẹ́ táwọn bẹ́ẹ̀ kárakára àwọn yẹn ni wọ́n wá dìde nígbà tó òun ti wò ó yẹn wọ́n wà lọ lè ba ibi tí wọ́n wò ó lè jẹ́ èèyàn ni wọ́n wò wọ́n tún sí ibùbí ìlmàhìn wọ́n wà lọ ti ba nǹkan jẹ́ lára ọ̀tọ̀ akẹ́rù fíyì kínápò láti sára òun náà ni àwọn àdúrà tó yẹ kó máa ṣe tí ọba ti lè jẹ́ nìkan tó ti fara ti ọlọ́run wọn làpálá rẹ̀ àwọn tó bá jẹ́ pé àwọn tá a wí yìí èyí gbà táwọn ìjànú yìí tí wọ́n lọ tí wọ́n bá ọfà yìí lọ tí wọ́n lọ lè wọ ara ẹni tá a wí tí wọ́n bá bá onítọ̀hún ní polówó àgbóntọ̀hún gbára lẹ́sù sọ̀rọ̀ pé èṣù náà níbọ̀ wáyé ẹ̀wọ̀n gbára lọ́gàá wọn òní kankan tó náà fi ń ó ní kankan tí ń ṣe ń lẹ́rẹ́ ọ̀sẹ̀ kan tí ń wẹ̀ nítorí ojú èṣù ọwọ́ afẹ́ lọ lè bẹ́ni tí ń gbèsù sọ́ra wọ́n ní yóò mú yóò mú nítorí pé àwọn tí ó sọ́ra àwọn náà wọ́n bọ̀ abàjà. rasheed torí afwan um, mo fẹ́ kẹ́ bá wo ìbáṣepọ̀ tó wà láàrin ojúkójú àti um, àjẹ́ àti èmèrè lágbọ̀ọ́yé wa ti máa ń gbọ́ tipẹ́ abẹ́ náà kọ́lọ́ mọ́tà sọ níbi aburú mọ́jà burú tó wá ojú kojú mọ́jà owó wa sọ ní ilẹ̀ Yorùbá àwa la fún mẹ́tẹ̀ẹ̀ta ló kọ́ tọ̀tọ̀ nǹkan kan náà mẹ́tẹ̀ẹ̀ta ṣe rí ẹni tí ń wù yàn oye òun àti sùn wọ́n jọ ṣiṣẹ́ náà fi lọ́ọ́ di pàǹtí wọ́n wù jẹ èṣù lọ́ba ṣiṣẹ́ papọ̀ àjẹ́ wọ́n máa ń pè lọ́kùnrin nílẹ̀ Yorùbá wọ́n máa ń pè ẹnìkan lóṣó wọ́n máa ń pè ẹnìkan lájẹ́ wọ́n mọ̀ wọ́n pe obìnrin lájẹ wọ́n mọ̀ pé ọkùnrin ló so fẹ́ rí àjẹ́ gangan fún rẹ̀ òun náà lẹni tó gba àṣetánì ọgbà àṣetánì láàyè nínú ayé ẹ̀ wọ́n wájọ́ ń da nǹkan rúbọ àwọn èèyàn àwọn èèyàn nílọ́lé lóògùn wọ́n kàn máa wù nǹkan nǹkan máa bàjẹ́ ni wọ́n sì lè máa wú ìkankan lẹ́nu tó bá ti wú lẹ́nu nǹkan wọ́n wú yẹn èso dìde lẹ̀ yọ́lọ̀ lè jíṣẹ́ emèrè wọ́n á máa sọ pé ọmọ kékeré tí ń wúyàn tí nǹkan bàjẹ́ ọtún bínú tí nǹkan bàjẹ́ ọmọ kékeré tó bá gbèsò láàyè àbí tálíjọ́ ló wá àjẹ̀nú náà máa ṣiṣẹ́ burúkú yẹn òun gẹ́gẹ́ fọ́rẹ̀ kò lè pẹ́ sọ́sẹ́ àmọ́ àjẹ̀nú burúkú tó ti gbàbọ̀dé láre oní ọ̀nà bàǹkan jẹ́ gbogbo wọn pátápátá wọ́n ń bèṣù ṣe náà ni àwọn ọmọlẹ́yìn ṣù náà ni gbogbo wọn kọ́lọ́mọ́sà sọ wa mọ́. àmì ìbéèrè mi kẹta sheikh mo ní ṣé ó ṣeé ṣe kéèyàn jẹ́ àjẹ́ àbí emèrè ni àbí oṣó ni tó sì máa ń mọ̀ nígbà míì ó ti àṣìṣe àná wọ ara àwọn èèyàn tó jẹ́ pé onítọ̀hún oye kò ní mà kò ní mà pẹ̀lú pẹ̀lú àwọn àdìtáàrò tí bá ń kà wọ́n padà lọ àbí tó máa ń sorú kíyà fún ẹ̀yà àlìjàn náà yẹn ló sọ̀rọ̀ tó padà jáde ìkú lára ẹlòmíìsì ni òun gan fúnra ó mà ó sì gba rẹ ó sì gba àwọn àlìjàn náà yẹn láàyè nínú ayé ẹ̀ kódà yóò mọ̀ sọ fáwọn yẹn pé màá ṣèkà fún màá bà nǹkan jẹ́ lára ẹ̀ fẹ́ràn pẹ́ ni ẹ ó ní ká ṣe ni. àwọn fẹ́ẹ́ kẹ fún wa ní nǹkan tí a máa wí gẹ́gẹ́ bí mùsùlùmí láti lè dáàbò bora wa kúrò níbi ojúkójú àtàwọn ẹni bú. ṣé wọ́n ní ìlú kan bẹ tó ń ní ṣe pẹ̀lú èèyàn bẹ́ẹ̀ bá ń sẹ́jẹ́ o kéèyàn orí ìkọ̀kan tí ó dáa kéèyàn má wà á sọ àdúrà tó yẹ kó sọ orí dáadáa lára ọmọ ìyá rẹ lára ìyàwó ẹ lára ọkọ ẹ lára ọmọ ẹ lára ọgá ẹ ó ní bárakàláwò fi tó o bá dẹ́ ti sẹ́ bárakàláwò tó mọ́tò lélẹ̀ ilé lẹ́kọ́ yìí èyàn lọ́dá báyìí èyàn dáadáa ní o tó o bá ti lè ṣe bárakàlá òfin ànábì ní èso jáde yóò lè bà nǹkan jẹ torí èso ọ̀fẹ́ kọ́ da fún ànábì adama tẹ́lẹ̀ lọ́nà bá wá rí báyìí ayatul kursi yóò pọ̀ àmàkà suratul falak wa min sharri hasidin idha hasada hmm. ọlọ́run bá ní ẹ máa sáde ní èmi sọ tí wọ́n máa fẹ́ kúrò yọ bàjẹ́ sẹ́mọ̀ fẹ́ ni tó fẹ́ kúrò yọ bàjẹ́ yọ kọ̀kọ́ ń wọlé yẹn ná tó bá wù ẹnu rọ̀ wá bàjẹ́ yọ wà fẹ́ kúrò náà bàjẹ́. òkú pẹ̀lú nǹkan fálákì pẹ̀lú yọ̀ǹda ojúkúgbú kò ní wòyàn yọ̀ǹda ju lórí bá rọ wọn padà kájú. fálákì ni kúlọ̀ àrùs bí rọ́bì ní fálák. min sharri ma khalaqa wa min sharri ghasiqin idha waqa wa min sharri naffasati fil 'uqad wa min sharri hasidin idha hasada. mo lérò pé ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ bẹ́ẹ̀ eh, eh, tọ́ba tuntun mọ́rùn àjẹnú yóò wà bá nǹkan jẹ́ lára tọ́ba ti wọ̀. jazakumullahu khairan sheik aki àwọn sheik wa. àmín. nínú àdúrà tàbí mi ni ká máa sàáwó ní kalimati láì táàmà min kulli shaytani wà láàmà wa min kulli aini láàmà hmm. èyí ọ̀sẹ̀ ní kọ́ mi ọlọ́run sọ wa níbi ojúkúndú. ẹ bá wí àdúrà yẹn lẹ́ẹ̀kan sí. a'udhu bi kalimati láì táàmà min kulli shaytani wà háàmà wọ̀mí kò lè àyè ní láàmà ìtumọ̀ rẹ̀ èyí ń ṣàjùwọ́ ọlọ́run ọba àwọn olùbí kálímà ti láì táàmà pẹ̀lú ọ̀rọ̀ ọlọ́run ọba tó pé tí ọ̀sọ́rọ̀ mi tuntun pé tó mọ́ ní kò lè ṣètò ní wàhámà sọ́mi níbi aburú àti aburú àwọn ẹranko burúkú wọ̀mí kò lè àyè ní láàmà níbi ojúkójú tí wọ́n wù mí mẹ́jọ lápá bẹ́ẹ̀ máa ń ka mẹ́ta mẹ́ta lérí ọmọ rẹ̀ lérí dúkìá rẹ̀ lérí ara rẹ̀ ojúkójú òdìwọ. ìzákùn láwùkárà ń ṣe àṣìṣẹ́ náà láwílé bá yóò bá dúpẹ́ yín ṣe. wọ́n á tún ẹ lólùfẹ́ wa káàkiri ibi tí ẹ ti ń gbọ́ wa ìmọ̀lọ́ládùn lè tó rédíò Lagos one oh seven point five fm tiwantiwa fàdúrà ti Sheikh Kamaldeen Yunus Akórèdé mojeo ilékéwu Riyadu Salihin àti al Islamic Foundation kọ́lọ́ ọba aláàjẹkárí wọn pẹ́.